problem tí mo ní pẹ̀lú ẹ̀ problem kan ṣoṣo tí mo ní pẹ̀lú ìyàwó mi nìyẹn kò sí nǹkan kan báyìí tí ìyàwó mi bá fẹ́ so máa kọ́kọ́ dárúkọ bàbá ìkó tó dárúkọ bàbá mi then kí ló máa rìn fún náà tó kí ló fẹ́ mi fún kí ló tó ṣe máa jẹ́ orúkọ bàbá ìkó dúró sí. sọ kí ló wrong nínú kí n jẹ́ orúkọ bàbá mi ṣé mo ní mi ò jẹ́ Peters ni o tí wọ́n bá jẹ́ ọmọ anífowóṣe wàá jọ anífowóṣe kò ní orúkọ ẹ̀ àbí ṣé gbẹ́yìn náà mọ bí anífowóṣe ṣe rí nílùú orúkọ tó ṣílẹ̀kùn orúkọ tí ayé ń pè tínú wọn ń dùn táwọn èèyàn bá gbọ́ létí gan inú wọn máa dùn pé à ànífowóṣe ni kò sílẹ̀kùn bí tí mo kàn láyé kánífowóṣe bá ti wà nínú orúkọ ẹ̀ o ti jẹ lọ òwò wá fẹ́ kí wá yọ. tó bá jẹ́ pé ọmọ olówó kan ni mí àbí mo jọ mọ ààrẹ orílẹ̀-èdè ọmọ ọjọ́ ọmọ ọba kan ṣé o máa mórúkọ bàbá ẹ̀ síwájú orúkọ bàbá mi. ṣé mo ní kó má jọ ọmọ ọba fẹ́ jọba ni èmi kọ́ mo ní kó má jà ní fowó ṣe náà besides ṣé mo sọ wípé mi ò anyways Anifowose Peters. If that's not enough, I'm sorry. Mr. and Mrs. Peters, please, who bring the idea to wá see ọ́fíìsì? Òun ni, kò ń ṣe So that means your wife still loves you. Mi She still all fẹ́ kí relation wọn fẹ́ marriage yìí kó dàrú. Ẹ̀rọ bẹ́ẹ̀ mò ń gbọ́ yín. Ìtorí ẹ̀ ló ṣe sọ Okay. So the way that she ń snap at each other and everything let's be calm ká yanjú gbogbo nǹkan tó wà Okay. so mrs speakers for how long have you have you known each other. like eight months. eight months. Yeah. ah mi sọ fún yín pé eight days na kí ló dé tẹ wá fi yín pé eight <laughs> kí ló ṣẹlẹ̀. <laughs> ṣé eight months tó fún àwọn olólùfẹ́ méjì láti nífẹ̀ẹ́ àwọn láti fẹ́ra àwọn tí ó bá ṣe pé lè tó ní ẹ̀yìn. I don't mean it like that mi ò mean it bẹ́ẹ̀ mi ò mean it bẹ́ẹ̀ Mrs. Peters I mean mean it bẹ́ẹ̀ mo kàn fẹ́ mọ̀ ìgbà tẹ́tí tẹ́tí jọ wà together Mr. Peters the eight months ṣe for how long is it in your marriage? how long lẹ fi cut. Uh, how long lẹ fi cut how long ni courtship ni. Ọ̀pẹ́rẹ́ but I think ara àwọn problem tí mo ní yẹn because gbogbo time tèmi àti ẹ̀fẹ́jọ́ ń pọ̀ kò kí ń sípè lò ó kàn máa wá ó máa lọ ó máa ó máa lọ sọ àwọn nǹkan tó yẹ kéèmì study kí n mọ̀ pé òkè ṣóbìnrin yìí responsible ṣó kàn bí èmi because ibi tó bá bomi sí lẹ́nu mi bẹ̀ náà ti máa bá mi ìráyè wò kò sí nǹkan kan tí mo mọ̀ ń pa ẹ̀ so àwọn problem tí mo ní nìyẹn so èmi kàn jump into conclusion náà ni pé mo fẹ́ má rí ibi tí mo bára mi nì. ó jọ èèyàn tó tó tó kàn lòdàn ó ní bó ṣe jọ ẹni tó kàn máa fọwọ́ gba tébù ó máa fọwọ́ gba tébù náà ṣe ti gbọ́ ṣe ti gbọ́ nǹkan tó sọ. calm calm Mr. Peters please be calm. fúnbẹ̀ nínú ògùn tẹ̀ ń rí ẹ̀mí tó kù lẹ́nu ní ọ̀pọ̀ mi. it's alright ṣe rí ìyàwó yìí nǹkan tó fi sọ yẹ kẹ wá bí kò fẹ́ kí relationship yẹn dàrú ó ti yẹ yín bẹ́ẹ̀ so sùúrù wọ́n máa ń ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ lèèyàn máa ń yọ obì lakọ ẹ má ìpẹ̀lẹ́pẹ̀lẹ́ la máa. no you are going to èyí méjèèjì ẹ̀ tiẹ̀ fún mi lọ́rọ̀ sọ difficult ṣé mo pé ìdìtẹ̀ ṣe wà nígbà yìí ni pé kó lè yanjú bọ̀ ẹ jẹ́ kí n bi frank question kan máa dẹ́ expect pé kí n dá yín lọ ṣé ẹ fẹ́ ká yanjú ẹ̀ divorce òun kàn máa dẹ́ ẹ lónìí máa mm-hmm. wojú ẹ̀ lásán báyìí máa gbénú jẹ máa dẹ́ bọ́ta a lè ti parí That's okay, go. So, ẹ̀yin méjèèjì, ẹ̀ ń fún mi lọ́rọ̀ sọ. Mr. Peters ń sọ, Mrs. Peters náà ń sọ. Ẹ fúnra yín gan lọ́rọ̀ sọ. So, ẹ̀yin méjèèjì náà, ẹ ní láti jẹ́ kí n mọ̀ ká tó ṣe wàhálà jìnnà. Ṣé ẹ fẹ́ ká yanjú ọ̀rọ̀ yìí? Do you still want your marriage? Or you want us to want divorce? do you still want this marriage or you want a divorce? Okay. Just go snap it. Okay. Do you want? Do you still want? Do you want? Uh, do you still want this marriage or you want a divorce? Well, to be divorced, you know, you're not so sure in your mind because we are in the church. You want a divorce? I'm good. I think not should. Yeah, yeah, yeah. yeah. I think not should. So, so, yeah.